edge àbí lápòsí ní àbí látàárín ibi tá a ti máa ń tò ẹ̀yìn ìmáàmù láti ń tò ẹ gbọ́ ẹ̀yìn ìmáàmù láti ń tò ibi tẹ́ ti mọ̀ pé bẹ́ẹ̀ ló ṣe rí ẹ àzùn pé ẹ fojú wo èèyàn kan kẹrùn ẹnìkan jọyìn rẹ̀ ẹni tó bá jọyìn rẹ̀ yóò wà lápá àlàáfíà rẹ̀ àbí bàtà tẹ́lómi bá dé tá a bá ní káà méjì bọ́ sẹ́yìn ẹ̀yìn òpá àwọn méjì tán bọ́ sẹ́yìn yẹn ń kọ́ o ní déédéé ibi tí mọ́mú wà níbi tá a dúró dúró ẹnìkan wà lápá ọ̀tún ẹnìkan lè wà lápá àlàáfíà bọ̀tẹ́ ẹ̀yìn pítọ̀ ẹ̀yìn mọ́mú gẹ́gẹ́ ni wọ́n wá so táwọn méjì bá ti wá dé kó tó pé yóò mọ̀ deep consideration pé ibo lè yóò dúró pé sápá ọ̀tún ni àbápá àlàáfíà ìtẹ́yìn ó consider ni pé èwo ló jẹ́ kéèyàn súnmọ́ mọ́mú jù hmm? ibi tó wọlé yóò dúró tẹ́yìn ó fi súnmọ́ mọ́mọ́ jù tẹ́ bá ti wá lèyàn àchífù tán àbí tó pé ikú ọ̀nà ló bá jẹ́dẹ̀ apọ̀ ọ̀tún wá lèyàn wà mú àmẹ́yìn mú apọ̀ ọ̀tún pé òkàn tó pé àwọn ah, lápọ̀ ọ̀tún ló ti bẹ̀rẹ̀ kẹ́ wá fẹ́ tó sáfúlì sèyàn méjì wà lẹ́yìn kan lè bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kó máa wáyé sẹ́pẹ́ ilẹ̀ wájọ́ ọ̀hún àwọn kan ní bẹ́ẹ̀ gbọ́ yé bẹ́ẹ̀ ah, tó ń túmọ̀ ẹ̀sẹ̀ pé àná apọ̀ tẹ́yìn bá rí pé ẹni ìyẹn bóyá lẹ́yìn ìgbà tẹ́ tó sáfù alákọ̀ọ́kọ́ tán ẹ wá pé wíwẹ ní ìyẹn ẹ jì báyìí lọ fẹ́ dún kò sì fẹ́ gbọ́ èèyàn lè sọre fún orí tó sì fún ni pé kéèyàn lọ join rẹ kí sáfù fi join torí pé kí sáfù jẹ ọ̀ràn yẹn ni ẹ sápọ̀ tó ní ká dó ní àbápọ̀ làájà sunna ni ẹ bóun bá fẹ́ yà fẹ́ dá wàhálà lẹ ìwọ àṣìṣì rẹ so bẹ́ẹ̀ bá ti wá rẹ́nìkan náà nǹkan tó ẹ pé sẹ́tọ̀ ẹ kóhun ṣe nísìn akọ́ọ̀tún ní ìwọ́sà wà bó ṣe kílóòsì rẹ̀ sí sáfò fìdó àmọ́ bẹ́ẹ̀ bá fẹ́ sọ sáfò ẹ̀yìn mọ́ọ̀mù ni ẹ bàbá tó ẹ̀yìn mọ́ọ̀mù alẹ́ ẹ̀sẹ̀ máa sọ̀rọ̀ náà.